شأن نبيه بالأخلاق الفاضلة وقال في كتابه العزيز لقد كان لكم في رسول الله أسوة حسنة نحمده سبحانه وتعالى ونستغفره ونتوب إليه ونعوذ به من شرور أنفسنا ومن سيئات أعمالنا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 والأخلاق الجميلة والخصال الكريمة صلوات الله عليه وسلامه وبركاته عليه وعلى آل بيته طيبين وأصحابه المخلصين وعلى من اتبعهم بإحسان إلى يوم الدين أما بعد أوصيكم ونفسي أحبتي في الله بتقوى الله عز وجل أيها المؤمنون فبالتقوى يدرك يدرك المطلوب وتفرج الكروب ويدفع المرهوب قال تعالى ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب عباد الله فإن موضوع الخطبة اليوم يتركز على ذكر بعد أخلاق الرسول صلى الله تعالى عليه وسلم إذ أننا لم نزل في شهر ربيع الأول الذي ولد فيه أفضل خلق الله خلقا وخلقا إخوة الإيمان إخوة الإسلام والإيمان إن العالم كله في مسيس الحاجة لمن ينقذ البشرية كلها من طغيان المادية الحارقة والانحلال الأخلاقي والظلم الاجتماعي مما أدى إلى تعاسة الإنسان وانتهاك حقوقه وامتحان كرامته التي وصلت إلى التعذيب والاقتصار وسفك الدماء مع قتل النفس بلا وازع من دين أو خلق ولا يوقظ البشرية الصانعة من كل هذا إلا وحي إلهي وهدي نبي مرسل ومؤيد من السماء وهو آخر المرسلين من عند الله تعالى إلى كل العالمين فيا أمة محمد فيا أمة محمد صلى الله عليه وسلم قال تعالى بوصف محمد صلى الله عليه وسلم وإنك لعلى خلق عظيم وهذه الشهادة وهذه الشهادة من عند الله تعالى له صلى الله عليه وسلم بأنه على أكمل الأخلاق وأتمها وأوقعها وأفضلها بحيث لا يدانى فيها بحال من الأحوال وإن أبرز سمة شخصية الرسول صلى الله عليه وسلم المتعددة المتعددة الجوانب أخلاقياته التي لا مثيل لها فلو أنك جمعت كل خلق عظيم في العالم وكل تصرف أخلاقي سليم تصرفه في يوم من أيام الإنسان فإن ما تجده في حياة رسول الله صلى الله عليه وسلم يربو على هذا كله مجتمع وإن أخلاق رسول الله صلى الله عليه وسلم هي ميزة شخصيته الكبرى حتى إنه لا يحدد مهمة رسالته بقوله لا يحدد مهمة رسالته بقوله صلى الله عليه وسلم إنما بعثت لأتمم مكارم الأخلاق فأخلاقه صلى الله عليه وسلم في أهل بيته <coughs> أنه صلى الله عليه وسلم يعامل أهل بيته معاملة حسنة من كل من كل من زوجته من زوجاته وخادمه وآل مجتمعه حتى أشارت آيات القرآن الكريم أشارت آيات القرآن الكريم على أن لنا في رسول الله أسوة حسنة قال تعالى لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا وعن الأسود رضي الله تعالى عنه قال سألت عائشة رضي الله تعالى عنها كيف كان النبي صلى الله عليه وسلم يصنع بأهله قالت كان في مؤمنة أهله فإذا حضرت الصلاة خرج إلى الصلاة رواه البخاري وعن عروة رضي الله تعالى عنه سألت عائشة رضي الله تعالى عنها ما كان النبي صلى الله عليه وسلم يصنع إذا خلا قالت يخيط ثوبه ويقطف نعله ويصنع ما يصنع الرجل في أهله رواه الإمام أحمد رحمه الله أخلاقه ما القادم فعن أنس بن مالك رضي الله تعالى عنه قال قدمت رسول الله صلى الله عليه وسلم عشر سنين والله ما قال لي أفا ولا قال لي بشيء لما فعلت كذا وهلا فعلت كذا متفق عليه ومن أخلاق مع قال صلى الله تعالى عليه وسلم ما رواه عن ابن مالك رضي الله تعالى عنه أن النبي صلى الله عليه وسلم كان يزور الأنصار ويسلم على صبيانهم ويمسح رؤوسهم رواه النسائي وصححه الألباني رحمه الله تعالى قضاؤه صلى الله عليه وسلم لحوائج النساء فعن أنس بن مالك رضي الله تعالى عنه أن امرأة كانت في عقلها شيء فقالت يا رسول الله إن لي حاجة فقال رسول الله صلى الله عليه وسلم يا أم فلان خذي في أي طريق شئت قومي فيه حتى أقوم معك فقال معها رسول الله صلى الله عليه وسلم يناجيها حتى قضت حاجتها رواه أبو داود وأحمد وجره صلى الله تعالى وسلم وسخاؤه فعن انس رضي الله تعالى عنه قال ما سئل رسول الله صلى الله عليه وسلم على الإسلام شيئا إلا اعطاه قال فجاءه رجل فأعطاه غنما بين جبلين بين جبلين فرجع إلى قومه فقال يا قوم أسلموا فإن محمدا يعطي عطاء لا يخشى الفاقة رواه مسلم سعة صدره صلى الله تعالى عليه وسلم وكثرة احتماله فعن أنس بن مالك رضي الله تعالى عنه أن النبي صلى الله عليه وسلم أدركه أدركه أعرابي فأخذ بردائي وجبته جبدة شديدة حتى نظر إلى صفة عنق رسول الله صلى الله عليه وسلم وقد أثرت فيه وقد حقرت فيه حاشية الرداء من شدة جردته ثم قال يا محمد مر لي من مال الله الذي عندك فالتفت إليه رسول الله صلى الله عليه وسلم فضحك وأمر له بعطاء متفق عليه وسماحته وعفوه صلى الله عليه وسلم عند المقدرة ما دام انتهت حرب أحد في وقتين تفرق الناس فكان الرسول صلى الله عليه وسلم بين النوم واليقظة إذ جاءه رجل وسيف الرسول صلى الله تعالى عليه وسلم كان معلقا فأخذه الرجل الكافر فقال من يمنعك مني اليوم فقال صلى الله عليه وسلم الله الله وسقط السيف من يده فأخذ الرسول صلى الله عليه وسلم عليه فأخذه الرسول صلى الله عليه وسلم وقال من يمنعك مني فبدأ يمدح الرسول صلى الله تعالى عليه وسلم أنت الأمين وأنت الصادق والعفو فقال له صلى الله عليه وسلم أنت صليح أي معفو عنه وانصرف عنه وكلما يمشي ينظر إلى الوراء حتى وصل إلى قومه وقال لقومي جئت من خير الخلق جئت من خير الخلق في الأرض أي رسول الله صلى الله عليه وسلم قيل قيل أنه أسلم فيما بعد وأسلم قوم واسمه بعثور ومن رحمته صلى الله تعالى عليه وسلم بغير المسلمين من اليهود والنصارى والمشركين أيها المسلمون أيها المسلمون المسلمين الكرام لم يكن محمد صلى الله عليه وسلم رحيما بأتباعه فحسب بل كان بل إنه كان رحيما حتى بأعدائه من اليهود والنصارى والمشركين ومن أمثلة ذلك كان لمحمد لمحمد الرسول صلى الله عليه وسلم جار يهودي مؤذن حتى كان يأتي كل يوم بقمامة أي بقمامته ويضعها أمام بيت الرسول صلى الله عليه وسلم والنبي محمد صلى الله عليه وسلم يعامله برحمة ورفق برحمة ورفق ولا يقابل إساءته بالإساءة بل كان يأخذ الكمامة ويرميه بعيدا عن بيته دون أن يخاصم اليهودي وذلك لأن محمدا صلى الله عليه وسلم كان يعيش لأهداف سامية وأخلاق راقية وهي تخليص البشرية من العناء وابتعادها بعد الشقاء وفي يوم من الأيام انقطع سرية الجار اليهودي لمحمد صلى الله عليه وسلم فلم يعد اليهودي يرمي القمامة أمام بيت رسول الله صلى الله عليه وسلم فقال صلى الله عليه وسلم لعل جارنا اليهودي مريض فلا بد أن نزوره ونوافيه إن اليهودي من زيرة محمد صلى الله عليه وسلم الذي جاء يوافيه في مرضه ولطالما كان يؤذيه عندما كان صحيحا معافى فعلم أن أنه رسول أنه رسول الله رسول الحق ولم يملك إلا أن يؤمن برسالة محمد ويدخل في دين الإسلام فقال أشهد أن لا إله إلا الله وأن محمدا رسول الله ومن ذلك ما جاء في صحيح البخاري عن أنس رضي الله تعالى عنه قال كان غلام يهودي يخدم النبي صلى الله عليه وسلم فمرض فأتى النبي صلى الله عليه وسلم يعوده فقال عند رأسه فقال أصلب فنظر إلى أبيه وهو عنده فقال له أعطه أبا القاسم فأسلم فخرج النبي صلى الله عليه وسلم وهو يقول الحمد لله الذي أنقذه من النار رواه البخاري إخوة الإيمان أضف إلى ذلك أنه كان المشركون يؤذونه بكل ما استطاعوا من أذية ولكنه كان يقابل إذاهم له بإنسان وقصته عليه بالرحمة فكان شديد الحرص كان شديد الحرص على هدايتهم حتى كاد قلبه يتفكر حتى أنزل عليه القرآن أنزل عليه نزل عليه القرآن يأمره بتخفيف حرصه على هدايتهم والرحمة بهم التي تجاوزت الممكن لكي لا يتفطر قلبه فيموت فقال تعالى فلا تذهب نفسك عليهم حسرات حسرات إن الله عليم بما يصنعون أستغفر الله تعالى لي ولكم ولسائر المسلمين والمسلمين فاستغفروه إنه هو الغفور الرحيم ọpẹ́ ifọ́ ọlọ́ọ̀bá wa subhanahu wa ta'ala ẹni tó sàgbéga nabi, sallallahu ta'ala alayhi wa sallam pẹ̀lú àwọn àwà tó jẹ́ ìwà àpọ́nlé ìwà ọlọ́lá àwọn ìwà tó rẹwà débi wípé wa sọ fún wa pé àwòkọ́ṣe rere ń bẹ fún wa látara sallallahu ta'ala alayhi wa sallam ìjà rẹ̀ nìkan nínú wa bíi àwọn tá a wà láyé lónìí àtàwọn tó ti lọ ayé lọ tó lè dé ipò táwọn ti dé pẹ̀lú orí tọ́lọ́wọ́n bá ti fún yìí nínú ìwà èsì lẹ́nu kan láì ronú sí ni pé kò sí kò sẹ́ni tọ́lọ́wọ́n ṣe bí ànábì sallallahu ta'ala alaihi wasallam nígbà tí yẹn rí bẹ́ẹ̀ ọlọ́run bá wa tó wá pa wá láṣẹ yìí pé ẹ máa wà kọ́ ṣe látara ànábì sallallahu ta'ala alaihi wasallam torí kẹ́ ẹ lè torí rẹ láyé àtàlùkì àmà ọlọ́run bá mọ̀ káwọ́ kan fi rọrùn fún wa bàbá tó wá ń rí mọ́dẹ́lì yẹn ká máa mú ká máa fi hùwà. nínú àwọn nínú ẹni tí ó hàn láyé tí ò sẹ́ni tó hàn bí irú ẹ̀ tí ò wá tí sẹ́ni tó wà hàn bí irú rẹ̀ ní òbúrò àlùkì àmà ọ̀làǹdàbì sallallahu ta'ala alaihi wa sallam tí a kó ọ̀rọ̀ ìjọ tí ò sádàánù ní tí wọ́n rí ọ̀rọ̀ ìpàjọ́ tí ò ta dànù ní gbangba àti ní kọ̀rọ̀ kódà nínú yàrá kódà nínú kúrú tóun tó kéré ju yàrá lọ wọ́n tún lọ́rọ̀ ànábì gbé síta sallallahu ta'ala alaihi gbogbo ojú ìṣẹ̀lẹ̀ ń lábẹ́ bíi sin lọ́hùn kò sin kankan kó sin ọlọ́run lọ ọlọ́run rán gẹ́gẹ́ bí gbogbo àgbáńlá ayé pátápátá nínú bí ó ti sọ̀rọ̀ àti

táwọn náà wà ń bẹ ẹnu tó sojú kòkòrò àti máa kọ́sì rẹ̀ àti máa gbọ́rọ̀ rẹ̀ ìdí nìyẹn tó fi jẹ́ pé aáko wa gbọ́ nípa ìwà nábì gbogbo àgbà ńlá yìí a wà yìí ti ń wọkọ̀ tó olùparun lọ gbogbo ọgbọ́n lọ́mọ aráyé sì ti dá. láti má parun wọn ò rọgbọ́n ìparun sáà ń lékún ni àwọn sábàbí tọ́mọ yìí ó fi parun ó lékún ni àkọ́kọ́ tó kọ́ bọ́ ọmọ èèyàn lọ́wọ́ nínú pípa nírun olùsìn ọlọ́run fífi Islam gbogbo àwọn nǹkan míì ló wá ń bọ́ ó wá ń bọ́ nígbà tí yẹn lọ ìwà ọmọlúàbí lọ ìwà sẹ́yìn òfin ní mọ̀ pé èèyàn lè dá kejì tóun ń wò yìí o kì í ṣe kòkòrò èèyàn bíi tòun ní o òun náà lọ lọ́dọ̀ ọmọ èèyàn ó lọ nú ọkàn ọmọ ènìyàn nítorí bá fẹ́ fẹ́ nìkejì ẹ̀ṣẹ̀ ló lè fi ṣe ìtàkàrà góòlù fìlàrù ọ̀rọ̀fà lẹ́yìn ìgbà tábò fi pọ́nká orí ilẹ̀ tán ó wá tagbò ó wá fi múlẹ̀ àwọn èèyàn wá wù ìyẹn ìwà ọmọláàbí lọ ìtìjú lọ àpọ́nlé lọ kí ló kọ́kọ́ lọ rí Islam ló kọ́kọ́ bọ́ máwọn èèyàn lọ́wọ́ ọlọ́dà kò bọ́ mọ́ lọ́wọ́ o torí ẹ̀ tó bá ti bọ́ gbogbo orin tó kù ó bọ̀ téèyàn bá ní gbogbo orin tó tó ti bọ́ tẹ́lẹ̀ yóò padà kí wàá ní pollution gbogbo olùdáwọn èèyàn wá sí wọn rí tó burú sí náà ni nínú ibi tí wọ́n wá sí wọ́n wá sí di education ó fojú pọ̀ ó fojú pọ̀ náà ni ó tún bàjẹ́ sí ni wọ́n wá sí di owó gbogbo ẹni tí ò lépo náà ń wépo káàkiri gbogbo ẹjọ́ òrèpo wọ́n ń wá nǹkan míì tí wọ́n develop wọ́n sì tún wá padà lówó lóòótọ́ pẹ̀lú bọ́lá wọn bá ti fẹ́ wọ́n wá náwó náwó náwó owó òtún wúlò fún ayé òtátòrò náà ni ibi tó wọ́n bá tún ti wá jẹyọ bóyá àwùjọ kan ni bóyá ọ̀dọ̀ ẹnìkan ni onítàn tún wá dáràn ìwọ́ tó lówó lọ́wọ́ ní táwọn yìí ní táwọn fojú ẹ̀rí kì í ṣe díẹ̀ ó wá di ká máa lépa ẹ̀ lọ́sàn-án ká máa lépa ẹ̀ lóru aláwọn tó gbé wọn lọ́wọ́ gangan àwọn tó wá àwọn tí ń dájọ́ ẹ̀wọ̀n fún yàn àwọn náà tó wá wà lẹ́wọ̀n tí wọ́n ti ra wọn mọ́ ẹni tó gbé wọn lọ́wọ́ ń sá lọ torí pé ń bà ó yẹ ká ronú kan nǹkan kan wípé ó yẹ ká lè rọ́nà àbáyọ bíi ọlọ́run bá wá ń pè wá síbi wípé pàfi rúurú ìlọ̀lọ́ ẹ sá lọ padà sọ́dọ̀ ọlọ́run ọ̀jọ̀gbọ́n kan sọ wípé Sebi bí gbogbo tí bá máa bàyàn lẹ́rù nìyẹn máa sá lọ fún gbogbo tí ń bani lẹ́rù àbí téèyàn ń bẹ̀rù là máa ń họ fún kódà ẹ̀rọ nǹkan mí ń bẹnu nǹkan tí máa bani lẹ́rù tí ó sì tí ìwò wa akẹ́kẹ́rù báyàn èyí ó sì fẹ́ sákùn kódà ẹni tí ò gbébọn lọ́wọ́ lẹ́rù sèkì ní ìsìlá pẹ̀jú èkó gbébọn lọ́wọ́ ẹ máa tó ẹlòmíì ó sì fẹ́ jáàmù torí kíni torí kó rí sí orí fèkì tó bá rí nùkọ́ olùkọ́ fún yorùbá sí tí bàbá lọ́wọ́ tiẹ̀. ọlọ́run nìkan lẹ́ńtẹ́ ẹ̀ máa bẹ̀rù tí ẹ sì máa sá lọ́dọ̀ ẹ̀ ẹ tún sọ kàn mí. ásà ń bẹ̀rù ọlọ́run òun náà lámà wá sá lámà lọ sakúkì ẹ tún sọ kàn mí kò sí mọ́ láyé àti lọ́run. nípasẹ̀ bí eléyìí ẹ̀ńtọ́ lọ́run bá wá rántí wa ó wo àwọn àwà àpọ́nlé tọ́lọ́wọ́ bá fi ràn kódà ó kọ wípé bọ̀hínsù ni ùtàmìmọ̀ màkàrímọ̀ àfọlá ọlọ́wọ́ bá gbé mi dìde ó rán mi kí wá pàfẹ́tì ibi tọ́mọ aráyé kù sí nínú wà kí wá kọ́ wọn bó ṣe kẹ́ máa lé ìfẹ́ máa hùwà láyé a sì má pèjúwe rẹ̀ wá a tó má pèjúwe rẹ̀ wá ṣé nítorí pé ajẹ́ mùsùlùmí la ti fẹ́ sọ léyìí rárá o wàláyìí lẹ́nìkan bá sọ nǹkan kan nípa ànábì sallallahu alaihi wa sallam tó sì màámà pé n tó ń sọ yẹn kò rí bẹ́ẹ̀ kí lànà bí sọkó tó kò láyé sallallahu alaihi wa sallam oníkóńtò ọmọ wá ètò òṣèṣì nínú náà ẹnìkan ò ní fẹ́ kó ń jóná bó fẹ́ bọ́mọ èèyàn hùwà iná kò ní fẹ́ kó ń jóná ẹni tó bá pè ọ́ tí hùwà iná kò ní búra ẹ̀ torí pé kò sọ́lọ̀ nígbà nípa pé kó ṣẹlẹ̀ sí wọn tó ní ọ̀bọ̀ ẹnìkan ó ti lanu pàgà tó sọ pé ànábì sọ báyìí tàbí ó ṣe báyìí tí ó sì rí bẹ́ẹ̀ ó ti fọwọ́ fihàn tó nísọ̀ ń wáyà ó ń wọ́nà àti dé sáyẹ̀ nínú náà nìyẹn àwọn kẹta mọ̀ mú wáyì àwọn kan tó rinlẹ̀ nínú sọ wípé ntọ́nà gbogbo ní ìdè fún kí n wá ṣe nìyẹn mo wá kọ́ yín níwà tọ́lọ́ inna dina inda allah islam ẹ̀sìn lọ́dọ̀ ọlọ́run lọ́dọ̀ ọlọ́run allah alislam islam ni kò sí nǹkan mìíràn òun náà nìkan ọmọ èèyàn ó gbà fọlọ́run ọba kátákátákátá ní gbogbo ọ̀nà tọ́nà bá gbà ròyìn ara rẹ̀ rasulullah sallallahu ta'ala alayhi wa sallam òun ìyàwó aisha júwe rọ̀dí ọlọ́wọ́ tààlà nà á nígbà tí wọ́n bi léèrè wípé báwo la nẹ́bí ti rí sallallahu alaihi wasallam nípa bóun ní ti máa ń hùwà èsì tó pọ̀ tó kó gbogbo ẹ̀ tán òun ni pé káànà fólókù wọlé kùrọ̀án alukùrọ̀ánù nìwáyẹ̀ alukùrọ̀án tọ́lọ́wọ́n bá fi ràn òun náà nìwáyẹ̀. láti sọ wípé ẹnìkan nù wa kò lè dàbí ànábì o gẹ́gẹ́ bọ́lá ti tànábì sallallahu alaihi wasallam torí kó lè dé ipò tó ga tán pátápátá níbi tọ́lọ́run bá fẹ́ ọlọ́run bá ṣe spiritual operation ó ṣe fún un wọ́n la igbá yẹ mọ̀lẹ́kà ló sì ṣe kìí ṣe kìí ṣe àwọn aláṣẹ nínú ọmọ ádámà kìí kò sì sí ìdánábì ọlọ́run ọmọ ìwé ló wà lọ́mọdé tí wọ́n ti ṣe operation yẹn fún gbogbo èrí tó lè máa múni hùwà èrí ìlànà mi ti mọ́ kó bẹ́ẹ̀ láti gbà kékeré tó fi kó láyé sallallahu ta'ala sọlá ẹlòmíín bẹ inú olùmọ̀ láyé lónìí tó jẹ́ wípé ìwà èrí tó náà ti hù kò fi fọ́ni ó wà bẹ́ẹ̀ ẹlòmíín sì wà tí wọ́n ń rìn lábẹ́ súnà láti gbà kékeré ẹ̀ tó jẹ́ pé òbí tó gbọ́ súnà yé lóore ẹlòmíín sì wà àgbọ́yé débà pẹ̀lú àánú ọlọ́run lágbede méjì ni ó sì bá lọ bẹ́ẹ̀ tí tó fi kó láyé ara àánú ọlọ́run bá náà ni. ló fi jẹ́ pé ànábì sallallahu ta'ala alaihi wa sallam ẹnìkan wọn lè fi ìwà eré kan tì sọ́dọ̀ ẹ̀ ẹni tó bá jẹ́ pé kìí ṣe mùsùlùmí tọ́kàn rẹ̀ ò sí ìrọ̀ máyímán ìgbàgbọ́ tọlọ́run àṣàlẹ́ ní ayé kó mú ìwà eré àfẹ̀rí ẹ̀ kó mo wá tó débi tì sọ́dọ̀ ànábì sallallahu kò sí láti gbà kéke gbogbo ti jẹ́rìí mọ́dé dị. débi inú ìlú tó tóbi jẹ́ pé nínú wà rẹ̀ náà nígbà tí ò sí ìdànábì ọlọ́run gáàrù ìrà ní mọ́kà ní máa lọ dákẹ́ sí tọ́lọ́run sọ wáyò kalẹ̀ fún níbẹ̀ ibẹ̀ ni jùlọ àyè ló ti tó kọ́kọ́ dà nábì ọlọ́ tọ́lọ́ kọ́kọ́ rán níṣẹ́ gáàrù iraq kòtò iraq òun pè náà wọn léèbó ń pè ní kéèm ibẹ̀ níbi òkè fáwùrù ní mọ́kà ló wà ó sì wà ń ní olónìí òkè wà ń bẹ̀ kì ti tó ti jẹ tó ti níbẹ̀ ó ní tí kéèmù yẹn wà tó lọ dákẹ́ síbẹ̀ tó mọ̀ bí ọlọ́run bá ti ṣe fún bàbá rẹ̀ tó jẹ́ bàbá gbogbo wa nàbí Ibrahim alayhisalaam tóun náà ronú nígbà tiẹ̀ alayhisalatu wasalaam wípé áà oòrùn yìí ò lè jọ́ lọ́hùn o torí pé a rí nígbà tílẹ̀ sú làbárí mọ́ òṣùpá yìí ò lè jọ́ lọ́hùn o torí pé a rí láwọn ọjọ́ kan nígbà tó yá lòkun bá tó kò bíríkítí bẹ́ẹ̀ náà ló sọ nípa àwọn ìràwọ̀ ó ní tí ń wá ńgbà kan tí ò ní sí mọ́ nígbà kan kódà bó jẹ́ ìṣẹ́jú àáyá kò lè jọ́lọ̀ bọ́lọ̀ ti ń kì í ọkàn náà Ibrahim kó tó wá sọ wípé ẹni tí ń jẹ́ kí gbogbo àwọn nǹkan yìí máa bẹ òní máa sìn bàbá tó sì jíǹde láyé bàbá rò sí nǹkan yẹn gbà yẹn ló fi gbọ́ ọlọ́run báyé àfẹni tó bá jáde parọ́ máa nàbì sallallahu ta'ala alaihi wasallam yóò sì ẹ̀rí tó rí òdodo sì wọ́n irọ́ yẹn dànù òun nìkan ló lè ti wà eré sí sọ́dọ̀ ẹ wo gbogbo wọn pátápátá ẹ wá wo àwọn ìwà tí wọ́n ti jọ́ ọmọ tó rìdùwánù lọ́wọ́ sáré àyè ìmàjùmáyé tí ó sọ pé à ah, Obama sọ bẹ́ẹ̀ tí ó sọ pé bá à ah, eléyìí ìsìlámù ti gbà lọ́wọ́ yìí ìdámà ṣe bẹ́ẹ̀ tó pọ̀ rẹpẹtẹ tí yẹn lè ṣàkójọ síra kan lórí ẹ̀ ti wá ni tí ìbá ti fáwọn fún àmójúkò fúnra wa àbá ti túká pátápátá ẹnìkan kan ọ̀ ra kò ní ríra ẹ lọ́jọ́ ìlú kejì náà torí pé ìwà ẹ̀rí tàwa pọ̀ a tún máa wọn fàhábà níbi àgọ́yà àtẹ̀sìn ọlọ́run ọlọ́run tí ti ìwà wa pọ̀ ó pọ̀ nú wa ẹlẹ́ẹ̀kejì Ànábì sallallahu alaihi wa sallam ọ̀nà ni ìyàwó àìsàkóso nípa rẹ̀ pé bóun ní ti máa ṣe nínú ilé ẹwà àwọn tó fẹ́ ṣe lọ́hùn wọn rí mọ́ tó bá ti wọlé wọn wá ń bi àwọn tó ń rí nígbà tó bá wà nù ilé fẹ́ kọ́ọ̀sì ẹ̀ dópin ẹ̀rí táwa rí ìta mélòó la tẹ̀lé ẹ̀rí táwa rí ìta mélòó la tẹ̀lé ẹni tí ń gbọ́ lẹ́nu àwọn olùmọ̀ mélòó nínú tó gbọ́ mélòó ló lò ẹni tó wá ké gan mélòó la rí lò. wọ́n wá béèrè ìyàwó àìsàn bí ọlọ́wọ́ tààlà náà sọ fún wa pé káànà fi inú himmati àwòkà ìdí ní iná ti àhìlì ìmọ̀ báwọn ará lè ṣiṣẹ́ ìmọ̀ báwọn ará lè ìmọ̀ báwọn ṣiṣẹ́ àwọn ìyàwó tí òun bá dé yóò bá kọjá sí mọ́sálásí ìmọ̀ tí ó ràn wọ́n lọ́wọ́ àdéhùn náà Bukhari àti Muslim nìyẹn. mo wà níbi ìdánilẹ́kọ̀ọ́ ìgbéyàwó kan àkọlé tí wọ́n ní sọ ń bẹ̀ ní ojúṣe ọkọ àtaya ó sì wà ní ojúṣe tọkọ tí aya ó gbà lọ́wọ́ ọkọ ẹ̀ wípé kó fún lóúnjẹ nínú oúnjẹ yẹn nínú ẹ̀ lomi wà táwọn akọkọ oúnjẹ nínú ìṣẹ̀ríà ní tá à ń jẹ àti ní tá ń mu òun sínú wọ́n ń pomi lóúnjẹ èyí tó dókèlè àbí ìta àrùn lẹ́nu wọ́n ń pò náà ló ń jẹ nínú sẹ̀ríà méjèèjì ni sábà sọ pé yòtìrín mu ha ìdá fàyè tó bá jẹun kó fún ìyàwó ẹ̀ náà ló ń jẹun ibi tó wà ń lọ ni wípé ọ̀pọ̀lọpọ̀ ayé ọkùnrin lẹ́sìn ìyàwó ibi jáde máa pọn mi ní ìsìn pé kán wó mi lọ kódà ẹ gbọ́ sínú yé ni àyàfi tẹ́ bá lè ṣe omi sínú ilé yín ilẹ̀ ìfi ní pọn mi tó ẹgbẹ́ tẹ́bá ní kọ́kọ́ fún ìyàwó ẹ̀ lóúnjẹ omi wà nínú oúnjẹ yẹn ẹ wá sọ pé ẹ ti rè bọ́ sílé ẹ ti ra ráì mi lọ wọ́n wá sí omi mọ́rí àwọn obìnrin ládùúgbò láwùjọ wa kíní ẹ̀ máa ń ṣẹlẹ̀ púpọ̀ tí máa bà nínú jẹ́ pàápàá jùlọ ẹni tó bá ń sọ tó bá ń kílèmù kíra ọlọ́run àti súnà ànábì sọlọ sọlá pé àgbọ́yé yẹn làwọn fi ń ṣe làwọn fi ń ṣe làwọn fi ń gbáyé. ẹ má jẹ́ ká bẹ́ẹ̀ mọ́ ẹ má ká bẹ́ẹ̀ mọ́ kò dáa tí ọlọ́run bá bọ̀ wá láti rí tá a bá lè mú mi wọlé ó dáa kódà tó bá jẹ́ pé inú kọ́ńpáàdì wa lomi wà ẹlẹ́kùn mi tí àwọn yóò ti máa ṣe ní pé fi ìmọ̀ gbọ́ bùkátà àwọn ará ilé ẹ̀ yóò sì lọ kírun. bákan náà wọ́n tún wá bí ẹnìkan tún wá bí ìyàwó aṣàlérè òun náà ní sàábé torúkọ rẹ̀ ń jẹ́ ọrùwà rọjò ọlọ́ọ̀tara àníwọ́n wọ́n ní kí làwọn náà nìtúmọ̀ ṣe yàtọ̀ sí yẹn wọ́n ní ìyọ́sùn ìdàkọ́là tó bá tẹ̀ jẹ́ pé kèé pé ó wà mọ́ọ̀sì kò sì wá níbi pé ń bá wọn sàhábà sọ̀rọ̀ tó bá firi kí ni tó máa ṣe rí wọn ní yòókì ìtù sáwùbà ètò àwọn aṣọ tó bá nílé tó ya ìmọ̀ràn wọn yóò yóò yóò bí sí pẹ̀lú náà fi abẹ́rẹ́ yóò máa fi ràn wọ̀yá sípò náà àlà tí bàtà rẹ̀ náà bá sì ti tú ìmọ̀ràn wọn láwọn àsìkò kan wọ̀yá sináwó mọ́yá sináwó rọ́júrò fi àhàlì nígbà ní ìsinmi ó lè máa bá àwọn ará ilé rẹ̀ ṣeré ààrẹ gbogbo ayé nù kí sáré orílẹ̀-èdè kan ṣé àákàn ń sọ ilé ìtorí pé kákan ń ra wa létí ni àbí kákan lè mọ ipò tẹ́sì gbéyàn sí níbi ìrẹ́ra ẹni ńlẹ̀ pátápátá fọ́lọ̀ sọ̀hábí sọ̀hábí àbí sọ̀hábà mélòó ni ò bá mú aṣọ ànábì sọlọ sọlám láti máa rán tó bá jẹ́ pé àwọn ni wọ́n bá rán aṣọ ẹ dákun tí wọ́n lè mú kọ̀ọ̀kan sẹ́yìn kọ́kọ́ ọ̀pọ̀ wọn ni ò ní rí mú àbí bàtà rẹ̀ àmọ́ bí ó sì láwọn fi ń ṣe kiri mẹ́ẹ̀ nínú ilé sáàmù ọ̀rọ̀ débẹ̀ náà nísìn ṣùgbọ́n náà wò pé jẹ́ kí n ran ilé fúnra rẹ̀ yóò ràn ó dàbí ìgbà tí bóyá ọmọ òun yàrá àdúrà lápèjúwe àgbọ́yé ilé ìdílé ó lè jìnà sáwọn mùsùlùmí o àìfáwọn tí èsè mùsùlùmí ẹjẹ́ àmọ́wọn ààrẹ tó ti jẹ́ mùsùlùmí sáàrẹ̀ táwọn táwọn ti jẹ́ kí ò tó ohun tá à ń sọ nípa ànábì sallallahu ta'ala sallam wọ́n á jẹ́ pé àwọn náà pé aṣọ wọn á kọ́bì kan àwọn náà wá jókòó wá rán àwọn ààrẹ tó ní àbí wọ́n rán bàtà tó tẹ̀ èyí tó tẹ̀ wọ̀ lánàá tó wọ̀ ní lẹ́yìn oṣù kan méjì tó tó padà wọ̀ pẹ̀lú àwọn ọmọ ọ̀dọ́ ń kọ́ báwo ní ti máa ṣe ọmọ ànú ọ̀dọ̀ ànábì ló gbé láti kéke ẹwà gbọ́n tó wí olójútì ọlọ́run sallallahu alaihi wasallam mo wà lọ́dọ̀ rẹ̀ fọdún mẹ́wàá tó bá jẹ́ pé anasi wà ní ọ̀dọ̀ rẹ̀ ní ìmọ̀ ọdún mo ti ń sọ̀rọ̀ yìí tó jẹ́ nígbà tó ti wà kọ́kọ́ wà lọ́dọ̀ ànábì sallallahu ta'ala sallam ṣùgbọ́n káàdì mẹ́wàá tó sọ fún òun lò yẹn káàdì ẹ̀ mọ́ ẹ̀ pé ó dàgbà síbẹ̀ nù ó wá sọ wípé kò wá sọ fún kò wá sọ ó fi ó fi ní sí ọ nígbà tó lẹ́yìn sọ pé ọ stupid ó bàjẹ́ oníranù ni ọ àti gbogbo àwọn gbólóhùn bẹ́ẹ̀ ó ní kò sọ bẹ́ẹ̀ rí ó ní kò sì sọ fún mi tí n bá ṣe nǹkan kan pé lima fa aisakada kí ló dé tó tún dánwó ilé ìwò àbí ẹ ò wá sì ṣe báyìí ọgbọ́n ni báyìí ló ti ẹ kó fè fún odidi ọdún mẹ́wàá ìbéèrè tó ṣe é ti kéèyàn béèrè ni pé ṣé ànábì sọlọ sọlọ sára kọlà ṣé ó sì fi ilẹ̀ tó máa ṣe bó ti fẹ́ ni tó nẹ̀gílẹ̀tì ọmọ yẹn ni tó bá fẹ́ dáadáa àwọn nǹkan kó bí mi máa pọ̀mọ́ ọmọ pọ̀mọ́ sí bẹ́ẹ̀ wọ́ lọ́mọ bí ọba bàjá sí bẹ́ẹ̀ làlábì tètè fún anus wọ́n láì fi tirẹ̀ níta wa lè rí bí mo ń bẹ̀ pẹ̀lú bọ́rọ̀ yẹn ṣe wá òun náà ni wípé wọ́n rè wọ́n wọ́n gba rírè ògbẹ́jà bá rè láti bẹ̀rẹ̀ látọjú ọ̀nà tọ́lọ̀ ọmọ tí wọ́n rè mọ̀ kì í sọ àwọn ọmọ táwọn èèyàn ń rè ní ìsìn lọ́nà táwọn èèyàn ń gbà tọ́jú ọmọ ọmọ tó jẹ́ pé inú ilé wọn tán ti rí yóò dábẹ̀rú ibẹ̀ gan ló kọ́kọ́ dà tó bọ́ta tó lára fi náà ọmọ tí wọ́n ń rè pẹ̀lú tó sọ̀kalẹ̀ ọmọ tí wọ́n ń rè pẹ̀lú nábì ọ̀nà òbí ní ìbáwí látọ̀dọ̀ ànábì sallallahu ta'ala sọ́lá tó pé Rasulullah sallallahu alaihi wa sallam la yaskutu abadan àǹbá àpele kò ní dákẹ́ nígbà táwọn èèyàn bá sàbúrú àdánwò àhùwà tí ò dá gẹ́gẹ́ òsì ní ṣe fún àwọn tó ju anásọ̀ malik lọ bẹ́ẹ̀ náà ló ṣe fún anásọ̀ olùkó gbọ́mọdé àmọ́ ntọ́lọ̀ tó tán wa fún nìyẹn. bákan náà Ànábì sallallahu alaihi wasallam tó bá sàlẹ̀ ìwòsọ́dọ̀ àwọn àǹsọ́ọ̀ àwọn ará Màdínà sanjẹ́ sàdé a máa bọ àwọn ọmọdé wọn lọ́wọ́ ìfẹ́límọ̀ aláṣùbù yá nìyí a máa sálámọ̀ sí wọn táwọn ọmọ kéékèèké àṣẹlára rẹ fún yóò sì máa gbọ́wọ́ wọn wọ̀yá ń sáwọ̀ owó sàrùn yóò sì máa fọwọ́ pa wọn lórí yóò máa bá wọn ṣeré ìmọ̀ mọ̀nàfáì ọgbẹ̀lẹ̀ ìwà ìmọ̀ násùnjẹ́ àlùbá ni wọ́n sọ pé àdìsí tó yege ni bákan náà nàbí sallallahu alayhi wa sallam a máa gbọ́ ẹni tí ó bá báwọn èèyàn nínú ìṣòro wọn láti wá ojútùú sí i ní lẹ́bù tọmọ èèyàn irú ẹ̀ ńlá arábìnrin kan tí wọ́n ní ìkàkà ń ṣe lọ́pọlọ rẹ̀ tí ó gbádùn tó nǹkan ó wá ní òjíṣẹ́ ọlọ́run ọmọ ní bùkátà kan àníbi ń sọ ọmọ sallallahu alayhi wípé ibi tẹ́ ẹ bá fẹ́ ká fi sọ tó wù yín bọ́jẹ́ pé ọ̀ndàjì ń bẹ̀ wọn ni tàbí ní ibi kọ́pílẹ́sì ń bẹ̀ yẹn ni ibi tẹ́ bá fẹ́ tẹ̀rí pé yóò tẹ̀rí lọ́rùn ibẹ̀ ni ká ti dúró ká ti sọ̀rọ̀ ni wọ́n bá dúró sí ibì kan lẹ́bàá ojú ọ̀nà ànábì sì gbọ́ èyí wọ́n fẹ́ sọ yùnàjí ha ó gbọ́rọ̀ rẹ̀ títí hata ọ̀dọ̀ tàjátà ha títí tó fi búyà bùkátà rẹ̀ rọwọ́ àbúdárò Ahmad bákan náà nàbí sallallahu alaihi wasallam ẹ̀ọ̀kan tá a bá mú wá ní àwọn kẹta mú wá yàpẹrẹ lásán ni èèyàn lè di pòfẹ́sọ̀ lórí àtìmọ́ tírèsì kó ṣe é ní first degree kó ṣe ní master kó ṣe ní phd kó tó wá máa kọ́ project lọ títí títí láéláé lórí ìwà nàbí sallallahu alaihi wasallam nínú ọ̀rẹ́ rẹ̀ ọ̀nà nípa àlámọ̀rí ẹ̀sìn ìsìlámù yìí náà ní ọrẹ àti kó tani lọ́rẹ náà iná pàtó jẹ́ pé nígbà tó fún arákùnrin kan tó fún ní ẹran àgbò kan láàyè ibì kan onítọ̀hún wá ń sọ wípé ó wá padà lọ sọ́dọ̀ àwọn èèyàn rẹ̀ ó ní àfìlímù ẹ̀sìn islam fàyínà muhammad yóò dín àtọ́ láṣà fàfà lọ́wọ́ òmùsùn ọlọ́run ní ìta ọrẹ débi pé kì e, ṣe ẹ̀kí àgọ́hùn tó gbóǹgbọ́n bá tó sí lẹ́yìn ẹ̀ wọ́n fi oníwà ròyìn ọrẹ ànẹ́bí sọ́lọ́nà sọ́là fáwọn èèyàn bọ́lọ́wọ́n bá sì ti tà nìyẹn sọ́lọ́nà ọ̀tàrà àlẹ́ ẹ mọ̀ yìí pé náà ti àwọn tẹ́lẹ̀ tẹ́lẹ̀ kó tó di pé wọ́n gbé islam kó tó di pé islam àti kẹfìrí tẹ́lẹ̀ kó tó di pé islam hàn pé àwọn ìran kọ̀ọ̀kan ní máa ń ní àwọn ibi tí wọ́n dáa sí àti ibi tó kù sí tó pọ̀ nínú ibi tí lọ́wọ́ dáa sí kí wọ́n tó gba Islam ní kọ́ lọ́rẹ́ ni wọ́n nígbà tí wọ́n gba Islam tí wọ́n rí pé Islam mú ọ̀rẹ́ wá ọ wá lé kẹkà dòní olóòní bá ń sọ̀rọ̀ yìí àbẹ̀lẹ̀ nǹkan lọ́wọ́ tó bọ̀ mọ́ sàlékún àánú ẹ̀ fún wọn nínú ọ̀rẹ́ wọn tí wọ́n ta lónìí láwọn tí ń bẹ láyé dé sàhábà àgbáyé Islam mọ̀ pé àwọn kan bẹ́ẹ̀ kí wọ́n tẹ̀lé bẹ́ẹ̀ wàláhì. ẹ wo Maliku Fahad rahimahullah wákìtù ló fi fáàkì tó ti ń tẹ alukuran oní tìmùjámà ọ̀pọ̀lọpọ̀ ìjọba sábà ṣe ní ilé ní oníkọ́fà green yẹn kì í tó nìkan ni wọ́n ń ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n oní sábà ṣe ní kọ́fà green báyìí. wípé kí wọ́n máa wá pín fáwọn mùsùlùmí gbogbo ayé wọ́n wá kọ́ sí i wọ́n sì dùn òtẹ́ wá fún lèlà àfìsí lọ́hùn ní o níṣẹ́ wọ́n kọ́ sí inú wọ́n yìí tà wọ́n ń pín ní haram numadina lóní ìtànsọ̀rọ̀ títí láéláé ẹni tó dá alẹ́ òsì láyé mọ́ òun náà lọ́ba àwọn tó gbéṣẹ̀ tó tó di pé tó wà ń bẹ̀ ní ìsìn wà ń bẹ̀ níbo wá ni òsì láyé ibi tá à ń lọ nù. wọn ó ẹ̀kọ́ wọn mọ́sálásí gbogbo ẹni tó ṣe hájù àfẹnusí òun ò bá mọ̀ àbótí ẹ̀ mọ̀ kò ní ìdí ẹ̀ ní onírígbà lọ́nà tí wọ́n ń gbà tẹ̀dé wọ́n sáàbù wọ́ọ̀dù ní ọ̀rọ̀ ọlọ́run wọn yàtọ̀ sí bíbọ́ wọn pẹ̀lú oúnjẹ àti nǹkan ní wọn tó jẹ́ dúkìá ọ̀gá àwọn fi lọ́rọ̀ ọlọ́run kó dé gbogbo yẹn wọn ọ̀daràn lẹ́sẹ̀ bá rí wàhálà yẹn lórí ẹ̀rí nígbà ẹ̀sìn ìta ọ̀daràn ayé àtọ̀run ni kò bá ti sùúrù kọ́lọ̀ mú oúnjẹ rẹ̀ wá lọ́nà bòmí nígbàtẹ́lẹ̀ mi wá gbadọ́sìn tó gbadọ́sìn mẹ́ta tó gbadọ́sìn mẹ́rin ló kọ́ fún òfẹ́ fi sànú ọmọ lékè àbí mọ́sálásí tó wá kó sọ́jà tí ń tà sẹ́ni kó yẹ ká ti wá àtúnkó yẹ kó ṣe sùúrù kọ́lọ̀ mú oúnjẹ rẹ̀ wá gbọ̀fun gbọ̀fun níjẹ yẹn ni wọ́n fi kọ́ wá fún lè láì àfi sójú ọ̀nà ọlọ́run ọba ni o náà bi ti máa tọrẹ nìyẹn sallallahu alaihi wasallam bákan anabi anábì sallallahu alaihi wasallam ìmọ̀ ṣe ìfaradà púpọ̀ ìmọ̀ mara gan kò iru e tó dàbí irú ẹ̀ ní gbogbo àwùjọ ọlọ́wọ́ bá pátápátá anásọ̀mọ́ Malik Allah ta'ala anhu O ni àrọ́bí kan lábáwá kan tó jẹ́ bíléjà ó wá látàbúlé ó wá fún akọ́mọ́ ànábì lọ́rùn sallallahu alaihi wa sallam ìgbà tí wọ́n gba ọwọ́ rẹ̀ kó ní ọrùn ànábì sallallahu alaihi wa sallam aṣọ yẹn hàn níbi ọrùn rẹ̀ ibi tó fún dé. kí wàá ló fẹ́ kí ló pa wọ́n pọ̀ ó ní yá Muhammad ìwọ Muhammad mọ́lí ní máàlì láì lẹ́bi ẹ̀ǹdà nínú àwọn owó tẹ́ ẹ rí jọ tẹ́ ẹ pè lówó ọlọ́run tẹ́ ẹ fi ń sànú ara yín ẹ ní kí wọ́n bá mi kó fún mi ní nǹkan kan bẹ́ẹ̀ nítorí fẹ́ jù bẹ́ẹ̀ náà lọ. kì í ṣe kó ti kọ́ béèrè kì í ṣe mùsùlùmí kì í ṣe mùsùlùmí àìjẹ́ mùsùlùmí rẹ̀ kò ti kọ́ béèrè ká pé kò sí àkọ́kọ́ tó kọ́ ṣe ni pé. ó kọ́kọ́ fún aṣọ náà lọ́rùn fi gba owó ẹ̀ lọ́rùn sọlọ́lọ́ sàlùsàlà kí wọ́n lè ànábì ṣe ìgbà tó gbọ́gbó yìí àkọ́kọ́ ni pé fàdọ́ ìkà ànábì rẹ̀ rìn wà á máa rọ̀ láwọn òbí àkọ́ wọ́n sọ pé ẹ fún ní islam yìí náà jẹ́ sábà islam nìkan sọ ẹja mọ̀ kí tó bá jẹ́ pé jáàmù kan níbí kí wọ́n tó já owó ẹ̀ wọ́n ti gé orí ẹ̀wọ̀ o kọ́wọ́ gan tó kó lọ́rùn orí wọ́n ti kọ́ bọ́lẹ̀ o tí jáàmù ló toro mọ́ lélẹ́yìn toro mọ́ kódà kó má toro bu kó má yín tọ̀tẹ̀ káwọn wò dáadáa o ànábì ọlọ́run ọba kì í ṣe dídí ni ó kì wọ́n ń tẹ̀lé ìjúwe fífaradà rẹ̀ bó ṣe tó torí pé ó wá sáyéwájú tẹ̀ kan tó lágbára ọlọ́ni wà lọ́wọ́ fún tafa bọ́n rọ̀lí ìbọ̀lùkọ́lùbì làwọn fàdúrómì haoli kódà àwọn tí wọ́n gbọ́ lọ́hùn gbọ́ látara gbọ́ wí fún wọn tọ́kàn rẹ bá le àtòhùn rẹ làwọn fàdúrómì haoli wọ́n tún ká inú ayé àtọ́lọ́ wa sọ̀kalẹ̀ fún wọn tún ká inú pàtó jẹ́ pé láwùjọ yìí náà gbogbo ẹni tó bá jẹ́ kó lọ lójú ọ̀nà mọ̀ yìí yóò tún yóò tún mọ a tún mọ wá bí àkọ́sí ìkọ́sí ànábì sọ̀rọ̀ sọ́là yóò fi pọ̀ dáadáa sẹ́yìn pé láwùjọ yìí wọ́n máa ń ráwọn olùmọ̀ fi púpọ̀ ìtóbi nìyẹn o súnà yẹn ó fi ń bọ̀ látọ̀dọ̀ ànábì sọlọ́lọ́ òtálá àárẹ̀ ọ̀fàlà débi wípé irú táwọn èèyàn ò lè fi lọ́ra wọn láyé ẹ̀ẹ́dẹ́ má bá nìkẹ́ òun ó fi lọ nínú ìṣètò àwọn ní ti bá fáàní kódà wọn lè yẹn wọ́n fẹ́ fọ fọ́ ẹlòmíì lápò pé ẹgbẹ́ àfáàní lè yọ àtọ́wọ́ tó sì kó wà sí máa lọ. mi ń sọ pé káfí kan rọra wa wò lọ́wọ́ ìwé ẹnìkan nínú àwọn mùsùlùmí ni owó tẹ̀yìn máa ń rejọ tẹ̀ ń pè náà pẹ̀lú wà tó bákan anábì wọn sallallahu alaihi wa sallam wọ́n ja ọmọ ohudu tán òun lógun kéèkì táwọn kèfèrí gbé wá láti mọ́kà tí wọ́n jà ní Mọdínà wọn ní ìbá ń sinmi níbi tó wà olúkálùkù àwọn sàhábà wọn táwọn náà fẹ́ ọwọ́ fi ìdá rẹ̀ tó fi jagun ó kọ́ọ̀kì kan ara mùsùlùmí tó fi yọ débẹ̀ ló bá bí kéèyàn máa tò pé kó tó máa yajú àkókò ń pé ànábì ò sílẹ̀ tó yajú sallallahu alaihi wasallam ló bá rí ìdá yẹn ìgbà tó ti oní sọ ẹni tó gbọ́ ọlẹ̀ ànábì ní ọlọ́run ọba ní bí ó ti ń wí bẹ́ẹ̀ tán ìdá ti bọ́ lọ́wọ́ ẹ̀ ànábì bá sallallahu alaihi wa sallam títa ni ó gbọ́ ọlẹ́ lónìí wọ́n bá bẹ̀rẹ̀ sí ròyìn ànábì sallallahu alaihi wa sallam orúkọ kan tí wọ́n táwọn ni wọ́n sọ ànábì tẹ́lẹ̀ láti pèlẹ̀ alamin a trustworthy person ẹni tó ti fọkàn tán ẹni tẹ́ ìparọ́ ẹni tó yẹ kí gbogbo yẹn ló gbára lẹ́yìn wọ́n nígbàgbọ́ sí yín tó bá bẹ̀rẹ̀ sí sọ gbogbo tí a dáàrán ànábì bá sọ pé àǹtà sọlẹ̀ ọ̀dà kò burú bí ó ti ń lọ yẹn bẹ́ẹ̀ ni wẹ̀yìn bó ti o ti rí pé ọ lójú púpọ̀ ó rò àbí ẹ̀tàn ni bẹ́ẹ̀ títí tó fi dé àwọn èèyàn torí rẹ̀ balẹ̀ sí bẹ́ẹ̀ ni wẹ̀yìn ọwọ́ sọ fún ọgbà tó dẹ́dẹ́ ó ní jí tùmí xeyìlì kálífì fúláwọ̀ ẹnìkan tó lóore jù lórí ìdáyé ni mo ti ń bọ̀ wọn ó kọ rẹ̀ ní dọ̀tò àbí dàtò. àrẹ́bí sallallahu alaihi wa sallam sáwọn tó jẹ́ mùsùlùmí nìkan ní máa ti dáadáa sí pẹ̀lú báwọn Yahudi ní Mọ̀dínà àwọn Júù ó báwọn nà sọ àwọn tí wọ́n láwọn tẹ̀lé tí wọn ìran ọmọ Israel ó wọn ànábì wa sáwọn tó ló ti o. aládùúgbò kan tó jẹ́ pé júù ni a tún sọ tọmọ ọ̀dọ̀ ànábì kan tó jẹ́ pé júù náà fún ni bákan náà taládùúgbò ni Yahudi fẹ́ràn kí mo sọ ń jò ní pé àwọn èèyàn tán lè mọ kàtán mọ̀ nípa ìtàn àwọn náà lè tírèsì bóyá wọ́n jẹ́ mùsùlùmí àbí wọn ò jẹ́ mùsùlùmí wọ́n lè wọ́n lè ṣàyẹ̀wò àkọsílẹ̀ tí aráyé kọ nípa ànábì sallallahu alaihi wasallam tó já àwọn àkọsílẹ̀ òdodo gbogbo táwọn wí náà làwọn náà lè kà pàápàá jùlọ àwọn islamic studies àwọn èèyàn ti kọ nǹkan tó pọ̀ lórí ẹ̀ ẹlòmíì tó ṣe mùsùlùmí tó kọ nípa àwọn nǹkan wọ̀nyí kò jẹ́ mùsùlùmí yahudi yẹn wá jálá gbogbo ànábì sọlọ́láwà sọlá wọ́n sì kórìíra islam àti mùsùlùmí bó ṣe rí látìgbà náà táyé ti ń bẹ lórí lónìí olóyìn tá à ń sọ̀rọ̀ yìí o yahudi àwọn júù ni ọ̀gá ẹ̀ ti ń darí ayé tá a wà yìí láti ìgbà náà àwọn júù lọ̀gá ẹ̀ ti ń darí ìlú o sáàbà mọ̀ ẹni tó bá ti mọ̀ tẹ́lẹ̀ kó tún lé fún mímọ̀ àwọn júù ní ń da àbísí ayé ìlú jù àwọn sì ní ìrànà táwọn ń bà lọ ayé sẹ́yìn gbogbo ẹ̀dá tó kù sí ìlà ṣe júù ó dàbí ó dàbí tambolo tambolo àbí èèrà àbáwọn nǹkan tó jẹ́ pé bá a tẹ̀ wọ́n mọ́lẹ̀ bá a kàn rí wọn tí wọ́n rìn lọ kákan kọ́ ra wọn mọ́lẹ̀ wọ́n tẹ̀ wọn ò sẹ̀ kí gbogbo ẹ̀dá tó kù sí orí títù láyé nù. kódà júù lè fẹ́ dí kòtò kán má kó èpẹ̀ tán bá ráwọn ẹ̀dá tó kù kan fi wọ́n di kán lẹ́mú wọn kan fi kún bẹ̀ pé ẹ̀wà rẹ lórí níbi jíjù burúkú láyé ọ̀pọ̀ náà bá tó lágbára ni wọ́n ẹ wo iye àáyà àti súrà tọ́lọ̀ ti ń sọrọ jù ni wọ́n ti jọta ayé àtọ̀tọ̀ lọ́n nínú tọ́lọ̀ bá sọ̀kalẹ̀ sọ̀kan nù wọn ńlá wá sọ jẹ́ ládùúgbò ànábì sallallahu alaihi inú tí wá ṣe látara yẹn òun ni lágbára náà ní ṣe yẹn bó ti lágbára mọ́ nìyẹn yóò kó láti inú ilé ìyẹn ló wá fẹ́ra mọ́ àwọn bí wọ́n agbélé yẹn lọ dà síwájú láì sọ pé kí wọ́n ríra ọjọ́ kejì kí wọ́n mọ̀ kíra wọn àwọn yóò ṣe bẹ́ẹ̀ pé ó ní ńlá ọlọ́run ti kọ́ àkàlẹ̀ pé ẹ ń ní òjíṣẹ́ mi la kódà wọn sọ nípa tàwọn sàhábà tí máa ń jókòó tì í tayọ bó ṣe yẹ táwọn tó já mùsùlùmí tí ò ní sọ pé ó yẹ máa wá lọ yóò sì ti sùn ayé àtúntọ̀ kalẹ̀ lórí eléyìí náà nínú sọ́tò làzáàbù

ìyàwó ní yẹn ó sàn bá tẹ̀ lọ tó bá jọ́ kejì ta ó ti gbé dàgbọ́ yóò tún gbé mi bẹ̀ yóò tún gbé mi bẹ̀ títí tó dúró di pé ànábì ò wá rí kó gbé omi ìwà náà sallallahu alaihi wasallam ni wọ́n á wò pé bọ́yọ̀ rẹ̀ nù bọ́yọ̀ fi rẹ̀ bóyá ìbámu àti bá ti múlò fún un wọ́n á lọ bẹ̀ wò wọ́n á lọ kì í pé àwọn sáà rí pé. bí àná ti jẹta àwọn òbúrò yìí náà ló fà kí àwọn abẹ́yìn wò pé tààrà ń yá o àrò òmùkùn o sẹ́mọ̀ pé bá a ń sọ yìí mo sọ lẹ́ẹ̀kan pé bá dábàá tọrọ máa nàbí yóò wọ̀ náà ní jẹ́bẹ̀ tó sì mọ̀ pé lọ́lọ́ náà ti wa wò ti ro ara wa wò bá a ti ń lọ sí lẹ́bù yẹn ni kódà tá a bá rí kọ́ọ̀sì tá a bá bínú tán ká máa regret pé ah Allahu Akbar tó bá jẹ́ pé mo ti tẹ̀lé tí mo gbọ́jú òní ìbámu sọ̀rọ̀ báyìí o hàn pé ìyẹn tó ti bí ìgbà rẹ̀ nìyẹn èyí sì ṣe sùúrù tó bá tún wà ẹ̀jọ́ mi èyí sì ṣe sùúrù fún pé yóò ti mọ sí ìnà rẹ̀ nù ló bá ló bá ló bá tún wọn bá lọ onítọ̀ náà òun náà gbà fúlàmù ó sọ wípé ashhadu an la ilaha illallah wa anna muhammadan rasulullah ṣé kìí ṣe ìwà làwa fi lé àwọn èèyàn jìnnà sẹ́sìn lónìí ṣé kìí ṣe wà wá ṣé ààrẹ ìṣèjì ń pa káàbọ̀ pé kò sí tó kàn wá bẹ̀rẹ̀ gbogbo ayé gbogbo èèyàn ló máa ń báyé nínú gbogbo èèyàn ló máa ń tìlú sọ èsì bẹ́ẹ̀ náà wá ní kámẹ́rẹ́ nìkan tó jẹ́ pé ah, ẹnbi tí ẹlẹ́yìn ní ilé yóò yẹ ká rí nǹkan kan lè ṣe ń bẹ̀ bóyá jẹ́ mùsùlùmí ni àbí kìí ṣe mùsùlùmí lóòótọ́ la mọ̀ gbogbo yẹn mọ bí ìrìnsè rí tí bákan náà wà ní ṣé bówó jẹrà ní ẹlòmíì pẹ̀lú bí ìrìnsè rí òun náà ṣé bẹ́ẹ̀ lòmíì kìí ṣe wó ọlọ́run já tàmí ná ṣé bí ògbà tó bá ti fẹ́ gbowó náà ní gbogbo ṣé bẹ́ẹ̀ lòmíì ò lọ fi fẹ́ mọ́ ṣé bí wọ́n kó wáyé tí wọ́n pa wá bá ní àmọ́ wá gbọ́ ọgbẹ́ náà pé àbí ìlú ṣe rí mo wà ní kan jọ kan àjókòó báyà ń gbọ́ wáàsí ó tẹ̀ tó bóyá tẹ̀ ń sinmi kálukú ń sọ̀rọ̀ rẹ̀ sọ pé à kí lòun sọ pé òun tí wọ́n ti ń bọ́rọ̀ bọ̀ tí mò ń gbọ́rọ̀ wọn gbogbo àjọjọ́ papọ̀ náà ni táwọn eléyìí wájú wọn. wá ní a ìwọ̀nba ló ó ní ó ní lónìí yìí bóun ó sọ fẹ́lì kejì ìdájọ́ ń sọ̀rọ̀ ó ní ó kéré tán àwọn ọmọ òun ò rárá wọ́n pa seven hundred thousand wọn tà rárá olójoojúmọ́ sì níbẹ̀ kò sí sátọ̀dẹ̀ kò sí sunday kí wàá ló kù tó wọn bàbá òun ní sí bẹ́ẹ̀ bá wọn á wọ ẹjí sọ̀rọ̀ yẹn lẹ́yìn ẹ lè mọ̀ ó ní fifty thousand látàntó ìbéèyàn kan ẹnu àwọn tájọ ń bá òjò náà nù ó wá pọ̀ bẹ́ẹ̀ kátó wá fún ẹni tí ń tajà rẹ̀ ọlọrun já ta ọlọrun já ta òun náà ní tí ń wọn o kátó wá sọ ẹni tí wọ́n fi tó kó gbogbo owó àbẹ́ fi tó gbogbo gbogbo tó kún balẹ̀ ìyẹn kọ́ ń torí lọ láwùjọ tá wà kí fa ìsìláàmù ti bọ́mọ yẹn gbogbo jókòó náà ti máa jẹ́ kó máa rẹ́ gbádùn tẹ́gbáyé nígbàgbọ́ ìgbáyé gbádùn gbogbo ẹ̀ náà ló padà bọ̀ wà lóyún àròlélà tí ó bá ti tú islam àti bí ìsẹ́ká dá islam padà tó yahudi yẹn gba islam anabi wa sallallahu alaihi wasallam ó wá lọ́mọ ọ̀dọ̀ kan tó náà jẹ́ yahudi tí máa ń ṣe bọ̀yì anabi sallallahu alaihi wasallam òun náà ó wá rẹ̀ orí òun náà àti àìsàn ikú ni anabi wa ọwọ́ adó sígbèrè rẹ̀ ó wá ní aslim ẹ̀wọ́ àti aslim àkọsí Islam, gbàsílám wà á fi kà tó ṣe fún mi aslim gba islam ẹ̀wọ́ àwò kanáàbà rẹ̀ là àbí tó ti bọ́mọ yẹn náà bára fẹ̀ mí tó bára bí wọ́n sọ pé gbàsílám bẹ́ẹ̀ ni wọ́n ju bàbá rẹ̀ bíi pé ṣé ṣé àyè má ṣe ní wọ́n ju bàbá rẹ̀ bàbá rẹ̀ sọ pé aslim abàlùkọ̀ọ̀sì gbọ́n tẹ̀lé tẹ̀lé bàbá kọ́fíìn ànábì ní rí báàtìn ṣe tí bàbá wọn tí mo fẹ́ kó ṣe sallallahu alaihi wa sallam lọ́ba gba islam ó ṣe islam lànà ìbá sọ tó ọ́nìtọ̀ mo dágbére ó ti lọ mo ti lọ o ní àmọ́ bá náà ti wá ń lọ yẹn ní alihamudulilayi lẹ́rí àkọ́dà ó mi nàná ọlọ́run mo dúpẹ́ fún ọtọ́ yọnu náà àfáwọn yẹn ti wà nínú láyé láì ṣe islam. ọlọ́run mo dúpẹ́ fún ọtọ́ yọ nínú ná ẹgbẹ́ gbọ́dọ̀ yẹn gbọ́dọ̀ lànà ní kó wọn ọmọ kan islam jẹ́ òní pé ọlọ́run ròyìn islam tọ́lọ́run ròyìn pé wà yìí sí yẹn bá máa fọ́ bí islam ròyìn tó náà kó ní man yahdihillahu fala mudilla lahu ẹni tọ́lọ́run bá wá tọ́ sọ́nà kò ní sọnù wa man yudlil ẹni tọ́lọ́run bá wá sọnù falan tajida lahu waliyyan murshida falan lam lam àti nù láéláé ẹ̀ lè rí kódà tẹ bá sọ pé kó máa gbé ọ̀dọ̀ mọ́mú mọ́kà torí tó kó lè bá rí islam falan tajida lahu waliyyan murshida ọ̀dọ̀ òbí tiẹ̀ tí èsè mùsùlùmí nù gan wá gbé tó ti wá rí islam ó ní mo ti ṣe islam tèmi o tí wọ́n se ṣe èméjì lórí o tí wọ́n èméjì lórí o tún wá ọba tẹ́kẹ̀ tó lágbára ni ló ṣe pẹ̀lú àwọn tó tún wá bá nù plan wàláyọ̀ náà èyí ó máa rí tóbi ọlọ́run bá lára ara wa yìí náà àtàánú ẹ̀ dáńjúwe ọba tẹ́kẹ̀ tó lágbára àti determination láti sin ọlọ́run ọba tó lágbára. kò sáwọn sàhábà lẹ́yìn mọ́tẹ́ bá ń ráwọn èèyàn ní ìtọ́lọ́wọ́n bá fi ìsìláàmù ń kẹ́ ẹ sì tún máa gbóhùn àwọn sàhábà tó ti bá a mọ̀ tó wọ̀n sí láyé mọ́ wọ́n fẹ́ ṣe ìsìláàmù débi pé ní tó lè gbà oníkéyìn wọn sí láyé mọ́ ọlọ́run àkó má bàtọ́ ọmọ náà jẹ́ o ọlọ́run kó má bàtọ́ ẹnì kọ̀ọ̀kan wa náà jẹ́ ọlọ́run kó sàrànlé fún iná lè fún wa. àlẹ́ ìwà ọlọ́ọ̀kọ́lá ni tó wọ́n wọ́n ń banú lórí pé ah bó làwọn ilé ìgbèsè Islam iṣẹ́ fi ń kàn kì í ṣe kàn kì í fi ní ẹ̀ rárá. ṣebí Abu Jahali wọ́n lọ da ìfun ẹ̀kú ẹran lọ́wọ́ da ilé ànábì lórí ibi títí kírun sallallahu alaihi wasallam ó mà fi sàdé kan ó mà ní baba Ikrima bẹ́ẹ̀ pé Ikrima lónìí Ikrima yìí náà àdìjá lẹ́mọ̀ sọ Abu Jahali òun àti Umaru làwọn bí máa ń ṣe ojú kòkòrò pé kọ́lọ́ fi wọn kẹ́ Islam kọ́lọ́ fi gbàdúrà àmọ́ rọ̀bọ̀ kàtọ́ Àbújá ni mà fún ẹni làánà mà ní títí ìjọ mi làkíá náà ìjọ tí ọmọrọmọ kàtọ́ gbígbà Islam tó gba ilé Àbújá lè kọjá tó sọ̀rọ̀ Islam fún wọn ní kò bá àkọlọ́ ó ṣépè fún mọ́rọ̀ àti Islam lẹ́nu ẹ̀ tí ò bó fi kọlẹ̀kùn ẹlẹ́gbàá rẹ̀ ló bá bá tẹ̀ lọ ìjọ náà wọn àti fojú rẹ̀ wọra wọn mọ́ ó jẹ́ kọ́ rẹ̀ tímọ́tímọ́ jagunjagun la méjèèjì nílùú mọ́kà against islam àti mùsùlùmí. anabi sallallahu alaihi wasallam tòun ti bẹ́ẹ̀ náà yín wá máa bẹ ọlọ́ọ̀ yín máa wá dààmú lọ́kàn gan-an títí lọ́lọ́run wá sọ àyà tí wọ́n fẹ́ tọ́ka sí ìkalẹ̀ àyà tó ti fàásọ̀rọ̀ ni àyà kẹjọ ọlọ́run ní fàlà àtàtà abúlẹ́sọ́kà àlẹ́ àfàrọ́ pé iná lọ́ àlẹ́ lóbi mọ́ yẹ̀sùn náà má para rẹ̀ wọ́n ojú tẹ̀lé ìwọ ẹrú ni torí pé wọ́n sì mí wọn ò gbábẹ́ iṣẹ́ tí mo rántí ò fàlàtà jihadu nafsuka àlejì hasarọ májèké mi ò bọ lórí pọ̀ ń tiwọn ìnàlá àlébò bíi mọ́yà sùnàrù ọlọ́run mọ tí wọ́n yà tiwọn o táà ti díṣẹ́ kó tì rẹ balẹ̀ ọlọ́run tó ayámi kalẹ̀ pé tó ọlọ́run ọlọ́run tó fi kẹwàá kó tó sàlékún kẹrẹ̀ lé wa lórí ní ìparí àpẹẹrẹ tó fojú hàn nínú àwọn àpẹẹrẹ kéékèèké wípé ayé ń tán lọ òní kẹsàtò kọfì tánà dúpẹ́ ní aliharu kí a mọ kí èyìn wọn mọ ká mọ kẹyìn wọn mọ para wọn ní pé pa tó jẹ pé ẹ̀gbọ́n tánà bìtọ sallallahu alaihi wa sallam pé pa tó ṣe wípé. kò nítumọ̀ pípa tó pọ̀ tayọ kárí fi kú bẹ́ẹ̀ ẹ kàn máa gbọ́ ikú ọ̀wọ̀ọ̀wọ̀ náà ni tó jẹ́ fáwọn para wọn ẹ wá gbádùn sí Muslim ló gbà wá ó ní mo pẹ̀lú Ọlọ́run ìbẹ̀ lọ́wọ́ ẹ̀ látàdá hata ya sí àyẹ̀wò mú ayé yìí ò ní tán tọ́jọ́ kan fi dé fi kí ma ẹni tó pààyàn ní ní tí wọ́n fi pààyàn ẹ wọ̀rọ̀ ànábì sallallahu ẹni kò ní pàtàkì láti sọ lè sọ pé wọ́n ní kò ń pa ni òun káwọn kọ́ ọ̀hún mọ́ wàhálà ìmọ̀kúrù bí mà kópe ẹni wọ́n pa kò ní rí ìkankan àlérí ìkankan wí fún pé ìdí tí wọ́n ti pa á ní ìgbà kan ń bọ̀ bẹ́ẹ̀ ẹ dákun sásìkò ní àbásìkò yẹn kọ́ sásìkò tá a wà yìí ni àbọ̀ nǹkọ́ àwọn abéèrè bí wọn ti jọ lọ́wọ́ kẹfà yàgò nù dáa ní bọ́ọ̀ ni ó ti wá rí bẹ́ẹ̀ kí ẹ kàn wò kó kàn wò kẹhàn kó sì pẹ́ nìkejì lásán ó ní alihamu jìmáà nà kásìrà tó àlùkọ́ọ́tìlù wà náà kúrò iná ó jẹ́ káwọn fẹ́ pa àtẹ́ni tó pa nígbà náà wọ́n ti ń para wọn yẹn iná wọn jọ ń lọ ẹnì fún sọ pé òun jà fún Islam lọ́nà àbòsí lọ́nà ọ̀tẹ̀ lọ́nà ọ̀kà lọ́nà ẹ̀yà lọ́nà kórira yóò wọ́n dápọ̀ Islam yóò máa pààyàn àlùkọ́ ẹjẹ́ pagan iná ẹni tó pààyàn iná tó náà rẹ́dẹ̀ àti pẹ́ẹ́rì kejì lọ́wọ́ ògòkè ẹ máa wá dáwọn ìjàmbá tó yẹ pé ẹni tó bá kàn rí pé ilẹ̀ sú lónìí òun ò sí láwọn tó bá lọ lọ́sàn-án bóyá òru wọn wà fáwọn tó èèwọ̀ ni ò ti tẹ̀lẹ̀ sílẹ̀ bá má yóò gbọ́ táwọn ará alẹ́ kejì àbádùgbò kejì àti síìtì kejì tí wọ́n sì wá fáwọn yànnàyànnà ń bẹ̀ ní òpétọ̀ gbàtọ́ lọ́wọ́ ni kò bá wọn lóru bóyá lọ́sàn-án gan ni wọ́n á fọ òun tó níbi táwọn táwọn yẹn ń tẹ̀mí láwùjọ láì sáàárín àwọn kìnìún tó jọmọ ẹranko lèyàn jábọ́ sí tí wọ́n wọ̀ pé kìnìún kan lè yọ at any time now ṣé bí wọ́n sọ pé inú gbòòrò ni kìnìún wà yóò kàn máa retí ìgbà tí kìnìún kan yọ ni tó sì yà pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ bẹ́ẹ̀ lọ́mọ yẹn ti wá ń lè wù ní ìsìn ó pẹ́pẹ́rẹ́ mì kan ju bìkan lọ ní o gbogbo ayé ló ti dà bẹ́ẹ̀ o gbogbo ayé ló ti dà bẹ́ẹ̀ ó dà níbi tí ò sí boko haram ẹ wo ti ṣẹlẹ̀ láàrin àwọn àtàwọn afálẹ̀ yìí yáà ẹ mọ́kànlá ọdún mẹ́tàlá kan lánàá wọ́n pa gan lánàá wọ́n gbọ́ ọmọ kan mọ́ wọ́n kan ní tèlé kan oríṣiríṣi níbí náà tó ti tẹ̀lẹ̀ bẹ́ẹ̀ ní àgbàlagbà tó ń gbé sá lọ wọn ò ní níbí náà kan parí wọn boko haram fún mọ́tẹ́lá kí boko haram ò tó dé ọ̀tọ̀ ní gbọ́ yàtọ̀ wá ìbẹ̀rẹ̀ lọ́mọ èèyàn máa ń rí ẹ̀rẹ̀ ní yóò pariwo ogun yóò pariwo gbogbo ọ̀sẹ̀ àná ogun ni àánú ogun ni orúkọ àwọn sàdọ́ àti ọlọ́run dàpọ̀ ó ti tó tógun bá dé lóòótọ́ tí ò bá tètè kú òun yóò kọ́kọ́ bẹ lọ́run tí ọlọ́run dàpọ̀ sàánú àwọn ọmọ ni wàláhì làbí wàláhì tìtúnà tó lágbára ọmọ èèyàn ti fẹ̀mú pè ìsìláàmù ọlọ́run rán wa bẹ́ẹ̀ o ọlọ́run rán wa ká o ká sì máa àjà kódà bọ̀ nìkànjà ẹ wà máa bẹ tó gbọ́ àwọn tí ń fẹ́ pa tá a bá ń gbé nísàlẹ̀ pé kó lè tó gbẹ tí ń gbé lókè pé kó dàrú ọ̀rọ̀ kó wá hàn lè mà eléyìí kò sábúrú bẹ̀ àwọn tó sọ pé kò ní tó ọlọ́mọdé kọ́rọ̀ wọn tó mùsùlùmí mọ̀ láti kó má kó rómi kó jẹun kó má kó má rómi mu àbó rómi kó má róúnjẹ àbí kó má tẹ̀ róúnjẹ àtómi àbí kó tẹ̀ jẹ́ tó ń gbà tó débì kan níbi tó ń ṣe gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ sí níbi tó ń gbẹ́gbẹ́ dé yóò kàn tẹnu bá yóò máa mú ni nígbà tó gun bá dé gbogbo àti fẹ́ bẹ́ẹ̀ tó jẹ́ pé bẹ́ẹ̀ wọ́n ti ṣiṣẹ́ tọ̀ ọlọ́run kó bá wa pa wọ́n rùn ọ́ níwọ̀n ọ̀nkà péréte náà sì ni wọ́n o táwọn eléyìí ò bá sí máa rá yóò gbégbé sáyà àlàáfíà wọn ẹláwùn kàpẹ́rẹ́sì ni wọ́n kò wá sí nǹkan tán jà fún jàǹfààní ara wọn lọ gbogbo ẹni tó bá rí bẹ́ẹ̀ tó bá rí bẹ́ẹ̀ lọ́kàn ara bẹ́ẹ̀ náà kọ́ lọ tó bá ọlọ́run ọba sùnmọ́ kọ́ lọ tó bá wájú ọlọ́run ọba sùnmọ́ hánà wọ̀tàn àlà wọ̀láì làbín bẹ́ẹ̀ kọ́ra ní ìdí gbogbo ara yìí ó ní látàtà mẹ́nà ó lè kọ́ alẹ́ adó ẹ má fọ pé a torí pé lè kọ́ làdú ogun ní jẹ́rẹ̀ látàtà mẹ́nà ó lè kọ́ alẹ́ adó ẹ má fọ pé a jagun wasalùlọ́ àlàáfíà ẹ máa bẹ̀rẹ̀ àlàáfíà ni o ọ̀rọ̀ ànábì o kó ti yẹ o wasalùlọ́ àlàáfíà ẹ máa bẹ̀rẹ̀ àlàáfíà ni o dogun fi fi fi kò sẹ́yìn tí ó pẹ̀lú ọlọ́run tó mọ̀ dá fọlọ́run tọ́lọ́run ò ní gbé borí ẹ̀ nígbà kan mùsùlùmí kì í sọ pé ọlọ́mọdé arógun à ń kàlù rúùs à ń kálukú ram à tún lọ sí umra à ń ṣe hajj ọlọ́mọdé adógun ládùúgbò wa mọ́jọ́gun dàrú látàbúrò dàrú wàláhì láti ta wọ́n fẹ́ dàrú láti wọ́n fẹ́ dàrú ọ̀kan náà àwọn tí ó ti ṣèjọba lọ ó dàrú ni dàrú síbẹ̀síbẹ̀ kí nǹkan ní ìtaàmù náà kọ́ má fi kọ́ má dàrú tí bá wáyé wá fi lọ́ọ̀nù ó dáa ń gbọ́dọ̀ ń láti ọlọ́run bá dé pé a ti balẹ̀ pé àti bá bẹ̀ kú báyìí o kò sí ọlọ́run ní ọ̀tá méjì mo gbọ́dọ̀ wà lùjẹ́ ta ló nítàn nínú wa lẹ́yìn náà ogun fẹ́ fẹ́ jà sógun ni ogun pé àwọn ilé ìgbà ti ti wà nìkan ní ó dà kó yẹn ni sílé ìwà

ìbẹ̀lẹ̀ rẹ̀ jẹ́ wà táyà tàlìkámà àwọn akẹ́kọ̀ọ́ alẹ́ tó jèrè اللهم اعز الاسلام والمسلمين واذل الشرك والمشركين ودمر اعداءنا اعداءك اعداء الدين اللهم انك تبلغ بالنصارى وانصاره